بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرها لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قول اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tsi ɔdze na ɛfɛ yolo kɛmɔmɔ wa kó dàbí adzedzu dze mi ki ɖe yi eŋi ni gɛ eye ɔkatoa eyo dzi eki amɔdza dawa kɔmiti eye dzama ti da tu bi dawa kɔmɔ suna kuma kpebe ọjọ́ kí mọ̀rọ̀ mọ̀yàn dúmá káàtsọ́kàtú ojì fẹ́tùhùn mẹ́jìd sẹ́ríhì kìtàbù tọ̀hìd èyí ni tùwúwú ẹ̀kejì sọ̀kàtú ejò dúdú lẹ́ gbogbo kí wùtsánẹ̀ ẹnẹ kìtsi rimahu yọ̀gánẹ̀ onshi ashek. abdulaziz ibn abdullahi ibn baz taka àwọn kọ̀híala taka àti ọ̀híala ẹni kì í ṣe tsọ́nà ẹ̀yìn gẹ̀gẹ̀dẹ̀ òun ṣe asheikh muhammad ibn abdulwahab oye wọn adé ṣẹ́nka oye wọn taka na oye ọ̀híala ní ekichi sharihi olùtàfi kìdẹ́ fathu majid kwekwojo akadi ohiala alu kadojo kidei onchi ashek muhammad ibn abdulwahab kichobata oji echitejdidi èyí sunna ya nabi sallallahu alayhi wa sallam tó dábẹ́lẹ́ maa dohun kakini mujededu da'awa ɛnɛ ki idabisani si da'awa eyi sunna ya nabi sallallahu alaihi wasallam ɛnɛ ki idabisani ci onse a sheikh muhammad ibn abdulwahab atukatu gbogbo tugbo kilo to ya nɛ kuma dɔ o ẹnì ní kíkẹ́ ń pákà méjì ìṣọmọlẹ́wàtà èjì kó àbí kùmàdúmí ọjẹ́lẹ̀ èyí wọn tún já ní òye ìnà ẹ̀hùn tẹ́ ń pákà méjì ìṣọmọlẹ́ta. ẹ àṣẹlẹgbẹlẹdu gbẹkìnnà kọsẹ ọmọ àti bùsùrà báyìí àlẹgbọmọdúnmẹ. alki mu akɔtsɛ kpakili ehe oye yina naam ehe ohun dɛ ohun idabia taki akili ehe ohun lɛ tabɛlɛ mama kanya ko bɔ idɔmɔ gbogbo ohun kekere bɔ baba ohun le taki mama kanya ko gbogbo. ma hụ nnukwu ihe ole ihe onye na ma hụ nnukwu ihe o ihe onye na ihe onye na lede ka ka mele idi ha mi jaziratul arab engini to okatu engini ana chane koke yekeji ana na ko oji Aluku alukukwehe oye na leha mgbe lo sara sheikh ila diriya taki sheikh abdul muhammad ibn abdul wahab mahuli ile ileti o ja na gbọ kumado diriya diriya le tengini wa idehi jaziratul arab yengini dako aka mele ewo hialo ne ma take rɔ take lu tɔ eli ŋun le yadze gburu yi eli ŋun le gbali and ɔhia la ɔhun tsi tsɔ katui itse nke history aluko katu le wa take ma aluko dzima ŋu de tɔ aluku yi mahi sheik muhammad ibn abdulwahab mahu n'okui oyeyina ohun mi ŋɔ ileti diri iya eŋɔ ŋun le mɛ ni saara. ɛna nketsi wari a pasara saara ɔdze lɛ taa saara wòle odu odu odu ikpekpe he wòlɛ pɛlɛ yali akini ɛnɛ ki wɔnyi sun naba yatsɔ bata akilote he o diri iya lɛ wɔkɔsada beit muhammed ibnu suwailim arɛni abalɛ dɛ ko takili tunyi ibn suwailim ọ̀rẹ́ni adọ́jọ́ kìdẹ́yìn ohun ti mujahid ohun ti taki sheikh muhammad ibn abdulhab ìyàlẹ́tú gbéhùn todo ohun tsẹ́nẹ́ kò mọ́ ehe o òye nàlẹ́ ẹ̀yìn kìló tọ́mọ náà tsi abájọ yìí ira na madza yìí todo mahola mú kumadukpa ehe o òye ira na madza onyin. muhammad ibnu suwailimi ó dóhùn tí muhammad ibnu abdulhab òun yà ńọ́ ló túgbó onukun muhammad ibnu suwailim muhammad ẹ̀kẹta nígbà wọn dọ́mọgẹ̀ analó fọ̀kháfà alánàfsìhì tákì tí ó pojú kọ́lá wọn min hákìmì ha ó jí ẹni kìíṣẹ́nẹ́ kìíṣẹ́nọ́dà ó ó nú ihe òlẹ́ ṣé kàmí àkí muhammad ẹ̀kẹta wà hàìbá. ọmọdé onu ehe ọlọ́ọ̀chí muhammad ibn saud muhammad ibn saud hakim ha ẹ̀mọ́dọ́ hakim onu na nàmi sójà kìṣe nonyuga eyiko nẹ yàtsọ ikú oyikú ẹ̀pẹ̀kọ́ òun akàjọ òun amúnẹ̀ òun atúnẹ̀ náà ọmọdọ́ hakim ha ayé hakim iya ọ̀nṣẹ́ nẹ́ ọ̀dà iya. to onu le ma tso kpe wui oyin rana madza gbo muhammed masueli mi fɔsɛkɛ na ho sheikh taki muhammed masueli mi kia tso kpo onu ehe wui taki sheikh muhammed ibn abdulwahab imanye dɔdun wo ha da arewo aho taki mo kpɔn dunya na yɛn wɛ ki tso kpɔn wɔkɔ le le ho taki kawo akini ɛdɔ yɛ kinyi. سيجعل الله لنا ولك فرجا ومخرجا yani pe iku ojo inde kisude ojo won amado ila lonu muhammad sallallahu alaihi wasallam oja na kamale du rute ama ya on medo bodu amage to emi akatu mi akini do e ojo opo awa e chopo to ene du keli kiro tsokpo eho dɔ ne yɔdzɔ wɛ kɛtsɛ ne mu ne kɛ dɔmɔ tsaka de kpa wɛ ena da do ye ne kia tsokpo lɛ mɛ amewo me du du nyɔdzɔ wɔ etsi le ŋu ki ɖe ki sheik muhammed ibn abuhab kika ye muhammed ibn suweli mi ɔdzɔ mu gbatɔ kɛni ɔdza na tɛ ama ya da do ama mɛ na gba mali lɛ ke ya tsutɔ fɛrɛdzan ɛdɛ e bɔ. kwihe dɔ dudu opposite farajan Karban. nare ko kariban cɛ dudu farajan cɛ bo. makharajan sibo kun ale duhu to mena gbo halama ki acutɔ lɛ kem alima ba'adu nas bi wujudu sheikh taka mu ciamu ne mboki sheikh muhammad ibn abu hab ki majate jehui taka mu ọgbọ a akini sheikh muhammed ibn abdulwahab kitehe oyena tachi tachi jihad lɛ idehe o madiri iyɛ miki dɛ amu nɛrɛ ɔgbɔ wɔzaaruhu taku marɔ wa lu ke marɔ nyɛrɛ wa lu amarɔ nyɛrɛ wa lu lɛ umaja ɛn e tsi kuma lu yi taa. halu an yazukuru zalika li muhammad ibn saud halu machopo halu ay khafu jina rajuko halu machopo an yazukuru zalika li muhammad ibn saud todu kuma ji muhammad o saud ni kewage, todi tori cheni kelma jeng maliho metehi munji de nugo cheni kelma ma pasara onre jieta ni kani akini madoka halu mana chugbeju mana choka but oke kide ichopo ayon ka ma pa o ma pa joju halu emi si opo ama lugeten marodoka mana jiti papie ema kini oka isi ama opo isi ele pe na gemi kanu male ena doka chopo de achi kuma pasara ori opo ide halui enchi ma kini la haula le la haula ino ka du okalele onchi akini ina ondu ino ka du ke yo ku opo n wala quwata illa billah yana reju ko wazahabu ila zawja ila zawjatihi en bo ki achu to ka ide ke taka mun halujo uh, ibn saud kide machi ma aluki kpunale machi mene aluki gbitile machi majali akini na ko huli aki akpe ya erere yahu mua yaje ma mua mamo emen ka mu ne chi kojo amad barka uti hadwa ki sheikh muhammad ibn abdulwahab chi ojo amad barka uto emen ka mu ne chi wazahabu ila zawjatihi takmale oya ŋu worigida ŋu o ɖo ŋutsi modi bintu wɔtabana saud oye oya muhammed bunu saud ene tsi muhammed bunu saud ka hayi lɛ òun tsi hakimu deri iya òun tsi onu deri iya òun lɛ maa tso kpo òun kí ada kpayikpayi takuma le tugbɔ ya ŋu ama le tugbɔ ya ŋu lɛ abi de. dagba tso dzi le ŋini ɖe kume ma fitse ŋu ko agbodzi ka mekonu ka ke afɛ dɔ ya ŋu tse kete ne ke mu lubɔ ya ŋu lɛ tɔ la yɔ ke fitse ma ke adɔ ka nyu fitse megba ke dɔ ŋu ke alubo wono bleki ɖe wɔ kanet akilatan wono bleki ni beji yatsa libɔ kɔŋ nyɔnyɔ ite ne ŋu kitsa kpe dɔ kɔŋ bien egba kunu ble xɔ la lele ne yi. taki ke no iku no la fe ugbo na nyiwi mama umune kono blele onege zekiyatan ishene kishi zekiya ka mola makido na one koja chichujuju ishene ne ka domo ede la un ede chabireju taki be ki amu ene ka eke ka ibe onu bilele chizekiya me ibi wọn ka mọla ọlacha ka nereju icheneki nibe ọlacha ka nereju ge fọ ahabaru ha takuma mi na bali don akini worigida onyiche ya ajo ye ma do first lady ko ichene akanya ka wọn ẹgbẹ́ kewa kẹrẹ bó na edzo dudu uwe kẹẹdọ mu na ya lẹ etsɔ batata ke he edzo dudu lẹ kpalo amatsɛ nkɔdzɔ hele tsiɛ ke edzo dudu lẹ kemu dɔ kpakpa bɛ kɛ gbodzi lɛ mɛ mami na ba le du ya ŋu bi mɛ ka ne sheikh ki ɛnɛ mɛ gbodun kuma dɔ sheikh muhammed ibn abdul wahab lɛ ki de he wa maki dɛ o asi kɔ ya la sheikh muhammed ibn abdul wahab ɔdze lɛ le guduko ohun tsɛ ne sunna. ka ma dɔwo dza ne le nyini ki ɖe yi ohun tsa ni rɔ dudɔnwi akpana tsa mi sinabi anabi sallallahu alayhi wa sallam suna ma tse tsaka iwọn yɛ tsi kuma kini wɔn tse ni gurupu suna kaki ki wɔn dɔmɔ gɛ ne gbe lɛ tsaka ma tsi suna ma tsi ama alukami si alowe wa islam ke lojɔ do wa te islam takuma ama kpa kpa biɛ ma ama kpa gudzi. taki shi aliya darika aliya amma ahmadi aliya khawariji aliya mutazila aliya ohun alkiliya lẹki taki matini kuma yi suna kpaluke sheikh muhammad ibn abdulhabi ohun kwa nẹni kai ishi suna ekun gba iholita ojo ọjọ kpo onitsẹhun tso ma ṣe igẹ ni irọ dudọ ohun odọlẹlẹ nkekere bọdẹ. o ma muna bala duro nobile ya kini sheik muhammad ibn al-wahab idehi o kide o o nobile ya ce ya bali o yani enwi newa yana kina ya da imda ramaja male kuma mu dupa ta ko ọjọ́ chile ojo meju mo sheik muhammad ibn al-wahab mu tehe do nobile kide yani o enwi che kuma pake udo ki ado matiri kuma mu dupa yi gbokọjọ tìrọdà tìkún wa dẹ ima ci akini a dama ya mu na mi ma kpaka mi to ola ma no jige no ama ibe muli amu akini e udo iki ado i imeme kuma do pa wama yukariruhu bene ki gbonyi fota alaqat bi tauhidi taki onu black day ojo bochi imi ki muhammed ibn abdulhabu ki adudɔn yi mu gba wali nasara jɛ dodo ko wonu bilaki dɛ imi tawhidi yi gba dama amɔdza yi sunna yi ɛn meji ma dodo dzi ŋu tawhidi wa sunnatu idɔjɔ do kete gbera rɔjɔ li kpa ɔnu ya nebi muhammed sallallahu alaihi wa sallam wonu bilɛ ŋun tsi mu ɔma wɔtɔba na imi tawhidi gba wọ́kọ̀záfàláhù fi kọ́lbì ha mahabbatu da'awatu sheikh takɔdze ne ƒe yelo mu fɛ dɔ edzumomi da awa eyi muhammed ɔmɔ abdulwahab yi mu te hɛ dɔ onu bilaki dɛ ɔyɛ onu yi nasara gbolo ohun ise alukɔdze mu fɛ dɔ lɛ du te hɛ dɔ ŋu lɛ ɛŋu ise takɛ ŋutɔ ise yi kɔle ki dɛ mɛ ki lo tubɔ mi no mɛ ki lo kɔ mi no mɛ tomi mi kpɔn nɔ adu kutsele mɛ gbɔ. ọya omi gbọ́ mẹ̀mẹ́ ná lókè hmm. allahu akbar ẹ̀hún ńgbò dú ọjọ́ náà fẹ́ ló chineke dùn wọn náà ń ṣe lọ́gbọ́n nobile kìdẹ́ yìí ọjọ́ náà fẹ́ ohun ọjọ́ náà fẹ́ ló dọ́ èyí sheikh muhammed bin abdulhab gbẹ̀yàn gbogbo yàtọ̀ àyìnrìn tako nobile kìdẹ́ yìí gbà kọ́kọ́ ń hẹ̀yìn yàtɔ̀nɔ tɛ gbà kɛ dɔ kɔn tsaka medu kparo ŋkɔn tsonu kama kì í tsɛn kɛ nɔ yàtsɛ nɛ gbà kì bɛ tsaka kì á tsɛ tubɔ yɛ lɛ ìtɔ̀nɔ tɛ gbà lɛ ìtɔ̀nɔ tɛ gbà kì wọ́n hì bùkátà ŋu bia ŋu ama kó dzɔ tsaka yɛ kɛ ɛmɛ kɔnɔ tsi wa axabara ti dɛ wo dza ha bizalika taki mi na ba li agba yɛ do emu do ɔkɔn. ìṣílójá ni kìdẹ ìṣínàpákà kìdẹ ihò kìdẹ àmà mẹna gbọ alùkì ìdùn lèke lódún nàbàlì ìṣínàkẹ dúró nẹlẹ táàkì àgbàdo ṣùkọlọ ìṣẹǹkẹ ń dúró nẹgọ èmúgbọ ẹgọ lẹ ń dúró nẹ kpa hikima mẹgi hikima kónóbilẹyìn wisdom kónóbilẹyìn dùtsẹkùyìn wọkọọlẹ tìlẹhù muhammad ibn abdulwahab lɛ ganimatan saqahallahu laka ganima ilesi ojana fɛ lo kɔtsɛ ojana yɛ kidɛ o etsi lɛ nilɛ yadu ojana yɛ kidɛ ojana yɛ kidɛ yadu nyɔ isɛn ka do kidɛ do yɛ anɛ yatsɛ bɔ ɔkɔ ŋtsi tsi kɔɛ kabɛ na ŋedzu gbitigbiti alu ka mu na ŋedzu ŋui. tó dábẹ́lẹ̀ àmọ́ onú ọmọ òṣùlàkà àwọn martin kumadu páyé oyin àlúgbodú kí alóyin sójà níwẹ̀ ẹ̀hún yàwá yìí alkìlì ójà níwẹ̀ yìí ìlẹ̀gbó ló yà á jẹ́ àmúnẹ̀ ẹ̀ máa kónú ìtsàmúnà àmàtí nìyí yà á jẹ́ sáà kàhálà hùlẹ́kà tọ́lá bẹ́lẹ̀ kùnà fa akrimuhu dojima kpalɛ mojima dun wa azimuhu bumanyu ɛbumɔ e ɛliojimawu e, e nana ɛabumɔgɛ itsɛŋu koe habɛlɛ tsi wodze anɛgbo kuma noku lɛ ami boŋ atɔ bi kɔmɔ wodze anɛ wa yi mi wɔkitɛ nɛma nɛsɔrɛtihi to du. kelunga yile nasara kana ye dutu biawa nasara yiki nawa toro kimu dile kimu digani mae onu kide natural la ola oya won ka won chaka ojo ki achile faqabbala zalika takunui amadu dun ka do haile muhammad ibn sa'id ibn sa'ud imola ya won igba wa alqallahu megan kojo cikin wa alqallahu fi qalbihi mahabbati sheikh ta kojo pe ko iwon mu fedo sheikh muhammad ibn abdul wahab iwon du imu imachi akini ona ego na wa ne sheikh ama ojo mu fedo ejimomi imu tehedo ni odo kidai kedo iwon mi bi wa kuma hɛ kpayi ìmúfẹ̀rẹ̀ ọtí hẹ̀ dọ̀n ọjọ́ ọjọ́ jẹ́ o ìngéjú sheik muhammed bin abdul wahab mẹ́ ọjọ́ jẹ́ ọ̀yà àwọn onúgò gẹ̀ kí á fọ̀dẹ̀ tulè wọ́n ngéjú alo ti next ha ẹ̀wọ̀n e hapun zahaba bin sa'id ila sheikh ufadalati hedon ichi kakini kuma lotomo kuma na humdoa oyin wachi ga makini jino nuka do meni enile ameda mena do mi eh ona doan taki kwane zahaba on pola on kwane ena alotu gboki rute yadmi lotomo muhammad ibn saud ila sheikh muhammad lotubo sheikh muhammad ibnu abdul wahab sheikh muhammad ọmọ abdulhab lẹ́ngbẹ̀ladẹ fi bẹ́ẹ̀tì ibùn suwailim ehunyi ibùn suwailim ọmọ suwailim ìṣẹ̀nà tálàkà àwọn ìṣe òjì máa àpékìdẹ́ ìkìgbàyìn mọ́nú kẹmukẹmu dùnúnyì wọn àjọ yìí ekele adu yɛ yala kini sɔjɔ nɛfɛ la kini intɛn soro laha yan soro kun ɔjɔ nɛfɛ lɔ hati kɔn tse onu kamukamu ilia onu la awo eho ọjọ́ tẹ̀ mojì máa dùn mohamed muhammed ọmọ suweli mi gbogbo ọ̀yá làwọn tẹ̀ kàdé yìí ló ó nú nugonugo ẹ̀ màmá ọ kó bì ní màá hò fọ́ màá mú àdó rẹ̀ tó dá pa yìí gbọ́yìn tako ìneke húyè yìí taki ibn saud ìgbà yẹn ìmúgbàyìn ìwọ́ kí ìwọ́ muhammad eh, eh, muhammad ibn saud òun ló náà ṣe marhaban wí muhammad ibn abdulwahab onye suwalim ẹ̀tọ́ máa lè wá tọ tọ́ wọ́kọ́ lẹ̀lẹ̀hu ẹnì kàwé táàkì kàwé láti ṣe onúlẹ̀ ejú òun sheikh muhammad ibn abdulwahab ejú máa lè dé mẹ́ máa lè ọlá máa lé mẹ́ onú dẹ sheikh muhammad nígbó òun àdẹ́yẹ. hake ni abshir bi biladi khairin min biladika yanu ye muhammad ibn abdul wahab sedafu gbewo ekide ekewa ewe ese nyote ewe enugole ewe kuma abioma ewe oke nyote ewe lewe ewa eke tode hewe mahe nukomo mahe ibe kpe kuma kpa ama ese ewe eku ewa yi abshir esedafu adafu yoruru kedun de mɛ mɛ da fɛ ɖeke dzi mɛtsi la mɛ la kuma di kɔmatɔ le ŋu ka lɛ yadu ŋatsi hã o ɔ ɔleki ɖe tso e nu le ma ko tu ŋutɔ me wa abshir bi izi ɛwɔn e tsi da ɛ ɛ ɛ o gbɔnu o gbɔnu domi nyate ko bɔ ɛ omi kata ne <laughs> wa abshir bi izi tsedafu kpayi etatɛ ali izi izetu ala inal izɛta lilahi jamiya tɔ izi yi tse akini odzima ekito odzima li ɔtsaka iwọn n'odzima kiwọn tɔgba yi ama dɔ iza gɛ ama kpami ni ɔkɔla kidɛ ki onu kidɛ ka yi nɛ yadu ŋɛ akini. òun muhammed ibn abdulhab ohun wọn nínú ìjìmá tòun lè ta dẹ́nà kí ni ilẹ̀ á sọ̀rẹ́ndà mu abẹ́lẹ̀ yẹ̀dẹ́ ọ̀gẹ̀ṣẹ̀ àṣẹ kàdé yìí mẹ́lẹ́ jálẹ̀ kí ṣe sọ̀rẹ́ndà mu àtù ẹ àwọn pàì ilé e protect ihe gbanyin inana duki wọn ni ki kó dọ̀ ń náà. mɛni akpɔ na nyɛ ne du kia ne kidɛ ŋu du ebie ne agunyɛ alahu akbar fasharaha lahu sheikh da'wat tawhid mɛ amɛnɛ kia du dɔ tawhid ɛrɛrɛ konu kidɛ ha abe ka ŋu tsaka ɛdɔn bɔ alukɛdɔn bɔ mɛ mi respond mɛ mɛ o la kika wo nu lɛ fasharaha lahu sheikh tak sheikh muhammad ibn abdulhab yamɛ do nu du bɔ. itauhidi kpa itauhidi ene gbɔ isɛŋu ɖu tsi wo mi kpa mi abe ho mi wo buma nan buma gbɔ yan buma gbɔ kɔn bɛŋu dun ɛn ko kama akini ma lia mɔdzɔ dodo ka titi tauhidi ma mɔdzɔ dodo ka titi ɛn kete ko kama dɛ toda bɛlɛ lɛ na do wo nugo dɔ kɛmi tauhidi ba wɔkɔ alɛ lɛ hu tako nu kama akini. taki sheikh muhammad ibn abdulhab ìkàwọn àkíní abishiruka bi izzetin wa ana wa ana abishiruka bi izzetin yẹn ní omi onugonugo izza kuwa domi lẹ nàdì na dàfọ́ àkíní wọ́n nugu ẹ̀ náà ni izza ẹ̀ náà gbòjì lẹ́lẹ́ ẹ̀ náà ni òjì máa taki sheikh muhammad ibn abdulhab mọ́mọ́ ẹ̀ wọ́n múnẹ̀dùn máa ń yún rẹ̀ báwo kí nínú kí nínú máa pẹ́ ní taki yẹn wọtẹm kiin kpọọ fẹ yà gbomanyọwọ <laughs> yẹni si ọfẹ yà gbomanyọwọ ẹ e anodzima ihò e fẹ lẹ tọ ọmọlẹlẹ má jẹ kpọ lamamẹ o onu ìṣẹjẹ kpọ sheikh muhammed ọmọ abdulhab mẹ sheikh muhammed ọmọ abdulhab ìyà jẹ kpọ numẹ ẹ ń tí ká lè onínì tó dúkú mẹ ló ń gànà lè bẹ tẹ̀ ń dẹ́mà nàró ojú ɛhun bɔ abadzɔ yɛ tsɛ agreement e, e meeting bɔ ɔmɔ yi ki adzɔ ma awu kuma tsi meeting abu wuku ma ana da lo sheikh muhammed ibn abdulhab jẹ kí awuwe ho dèrè iya mɛ onu dèrè iya yà jẹ kí agbi sheikh muhammed ibn abdulhab abu wuku ma ana dɛ ama onu méjì dɛ ki abu na tsili next alo lɛ kim ẹ́ táàkì ìmójì máa dùn ìmójì máa dùn azẹ́mọ̀hu igala ojima méjì akaramahu wa azẹ́mọ̀hu igala tsi ojima ojima adɔ ama ne akini ɛnɛ ni ɛnɛ igala kineke ɛhɛn. Uh -huh.

kẹrẹ ma tsara bu ɖe le wòle ɖe le ibumɔ taki ibumanyu imunana dun wa akaramahu ibumanyu wa azamahu yamunana dun ɛɛ akaramahu ibumɔ then wa azamahu yamunana dun tó. So. aloko ele na ru edwuma yɛ atsa kele ile mɛ ba to adzɔ yi okatoi na wo dzi wɔn adzɔ meeting ko ŋkpɔ ŋu tsi ekuma close door meeting lɛ dɛ ta'ahada muhammad ibn saud wa sheikh muhammad ibn ta'ahada ma ama méjì pélé ma kó ma ɛnɛ kɛta dɔmɔ. akuma si meeting àmọ́ méjì pélé ta ahada muhammad ibn saud wa sheikh muhammad ibn abdulwahab àmọ́ méjì yìí ma ti close door meeting ẹ̀wọ̀n e àti agenda ma ala nasarati diin a ma ti ma ti àtìkù àdínì islam wọlé jihad báyìí e jihad allahu akbar agenda meeting ma yẹ e dẹ sheikh muhammad kpai muhammad ibn saud ma himiti ni ce an ma le an ma cele ma shateku addini islam kpai jihad jihad lege man khalafa tauhid ne ki dure kpai tauhid an ma ce tola muhammad ibn saud òun ṣe jina kpai ṣe nà mi sójà ṣe mi nọdà muhammad ibn abdulwahab òun ṣe nà mọ ishe numa wọn ahyɛ ne daawa ɛma ka wọn bɛgyi ya gbedu taki jihadi ya kpɛkɔ ɛnɛ ka akyɛ onu ɛnɛ ka akyɛ malem wọn yɛ gyima jɛki tó mɛni tirɔ leke anawa lɛ wɔsi tɛrɔta ɛyɛ gyima jɛ mɛ akini yɛ gyima ma dɔɔ dama kuma akyi jihadi kuma akyɛ akyɛ ni islam ɛnɛ do adwuma ko ɔlɔmu na ɛdɛ.

òun àmì sójà òun náà fẹ́ òun náà ń lù yìí méjì sheikh muhammed ibn abdul wahab òkọ́ méjì tẹ́wìn mẹ́ná ní turu kọ́lẹ́kì káì ọjọ́ wisdom do àmì ìgbégbélé gbàmú onónúgbò rẹ̀ awọ́l ijó dúdú òun náà mà ní olè yìí kà lálóyò jẹ́ mọ́mọ́ ko kɛra be homi tɛ no tiɛn ko yile lia e, e, e tsaka ta kɛ kaki nɔ ɔ itse homi tɛ ni na kulo to homi ke ewɛ ma ne ko ɛwɛ mi tiɛn kɛ gbɔdzile tsaka ta kɛ wɔn ma mɔ dze ko ɛhe homi gbɛ mi ɛkisa bɛlɛ nu iza ma futi hati lehum bɛlɛdan tiɛn kɔdzɔ hame wo biɛ manyu te homi le ɛkira be homi tɛ nu wa an la yɛs tẹ̀bùdílà bìhí rẹ́rò pẹ́kí àwòpá yín nẹ kẹ́ múnúmú nẹ̀ du kẹ́ mú da nómi ojú kẹ́ omi pa ẹ̀ lọ́n. ẹ̀jẹ̀ màgí àhápùn bá ṣẹ́n kí òpá yín nẹ ṣáká yín tọ̀ òmáṣàkà òmáṣàkà yàn ẹ̀gbẹ́ lẹ́gẹ̀ ẹ̀ná adéjú gọ̀ alùpùpù tí gbẹ̀yìn ṣẹ́n kọjọ́ mọ́nà bíẹ́. Ekide dẹ nà mí nà kpa change mi ń tómi náà kúnà gbogbo ojú ọfẹ mi wà ńlá yẹs tẹbùdílà bìhí rẹrù ẹkí dẹ nà mí nà kpa ìlọ ń kó ẹ ní muhammed ibn abdulwahab ikí pọ̀ nànú. fi an yà àkóza ha ki mo fònú nà hu kí onu kí gbọ́ kọ́ dùn kọ́nú nìyí kọ́nú nìyí tó dú kónú kí wé gbọ́ àmẹ́wìn rẹ̀ anẹ̀hún wọ́kìtì sẹ̀máàr àdìkẹ́ ẹ́ wọ́kìtì sẹ̀máàr kó àdìkẹ́ gbà ẹ̀rọ lé ẹ̀dí kẹ̀bàkú jẹun kó a dojú lẹ̀ alẹ́dí ìtaàdà àlà ahazìhì èkì onú kọláhùn jẹ màwé gbàtà nẹ ìtaàdà ìṣe náà lójú ìtaàdà lẹ́kọ́ èkọlù onú jẹ màtà nẹ gbà ẹ̀kọ́ gé ọ alẹ́rí mọ́bútàdà àtún ọmọ tààdẹ́tù ìṣe náà lójú ńkọ́ láti mọ̀ tààdẹ́tù ní kìrìtì àṣetánà kọláhùn jẹ màá. mubtada'atuha daga shanin to allazi ayitada ala akhadhihi ikọlu nuche ma kisha gbenwe hutanele ekikpo na yuno min ahli diriya onchokodun abeki enwira neun kisha gbakugba mi bo diriya todo ku pa ya li achaka ko akini he won won gbagen ibu komeji yenu komeji ko tewede ajo ha alotugbo onu keeki dɛ yi sheikh muhammad abdulhab abohun do hile fa ahadahu sheikh ala sharti awal taki sheikh muhammad abdulhab ìjẹ́ kpohun ehu kọ́ ejò dudu lẹ ẹ̀ ń sùn kọ́ ejò dudu lẹ ṣe ń kọjọ́ hàn àbí ń ìkíra bọ̀ tẹ́ kí má mi bóhun kò lè ní ìkí àdẹ́nẹ̀ múnẹ̀ pàlọ́ abdulhab ìmúgbà. ama sani ama yɛ kedzi dị gboku ma tsi kɔlɔ ɖe ke itse ŋki ma mi gba ima nɛ ma do gunyu adini islam mi atsi mɛ ŋki lugbo ɔkɔ du du kilia ɔlɔ wɛ mɛ kìí mu ɖe islam mɛ chi ze ka kakó ma gbagɛ ma gbɔ ɔkɔ du gɛ yanni ɛdó edziko itse ŋki. imachi mawon idu chukolon ki je kpohun imam dudu mamana richi zeka ojo maona ti ohun ge ama ise di hikima chukolo wakala lehu taki sheik muhammad amal wahabi kama kini isi abajo e won pona yun etan e na gbo kodu e e na gbo ire e na gbo du e na chi na gba ama la allallahu yaftahu laka wọn abiodze bi ọjọ ahamọ na abịa fọyọ ụdọ kamina lagana im eke ọjọ na do kpailọ yẹ kwehami gẹni ma o kwehami le ma huwa khairu min ha eke nyọ tọkọ dulẹ le tiẹn dẹ ama ikpọ na nyẹ dẹ lẹ ẹntọ. ìhunṣe àkíní àwọn kì í àkà iṣẹ́ mẹ́gbó dash dash dáṣì dọ́gba ọ̀kàlà lẹ́kọ́ ni amíní ṣe àkíní ìmáṣe kàkíní kẹ́họ̀ azìkì òmùnẹ̀nẹ́ èkìtẹ́ lẹ́lẹ̀ yàpọ̀ nìyẹn àmàdíkẹ̀gbàdú kẹ̀họ̀mù ínkọ́mù òmùnẹ̀nẹ́ kòhùnṣe yálẹ̀ àkíní kì í ṣe tẹ́lẹ̀lẹ̀ wọ́n á jẹ́ wẹ̀ gbàgẹ́ one ó jáde islam kéé. ẹnkìdọ́mọ ẹgbà lẹ ìtsọkọ ẹnẹlẹ zeka zẹka aka ya tso numalawi Zeka, lẹ o onu kìá gbé zeka mẹ zeka òwọn òwọn ananatọ ọkọ du le zeka òwọn ananatọ ọkọ du le tó du zẹka yìí ẹnẹ kìá million million ọkọ ma tso yóò yìí tse nu amatsẹnki taxi du tɔ iya tsi dze ŋwoko mana awi ze ka dze ŋwoko lɛ wòwɔ kɛtsɛ nu lɛ ma ka ŋu iya tsi ɔ ɛŋɔ rɛ mana awi ze ka rɛ lɛ wòwɔ kɛtsɛ nu lɛ ma ka ŋu itse ŋkpɛ rɔ gbe lɛ lɛ ke lɛ nu aka wɔ ɛkò ɛkì gbɔ ɔkɔ do gɛ ɛ Yaŋu tse fɛ na am ɛ. Eh.

eko ŋugba lɛ tukitsi ŋugba taki akpɛ le yadze tɔ odze lɛ lɛ omu doa tsi kame akini ɛnɛ do kɔdzɔ hele o matsi ŋu ɔdza gaidi ŋu eki dɛ imatsi akini ki alu kɔla aga kilo ŋa ne gbodzi le kugbɔ onu lɛ lɛ ki mu kɔmedzi dze kpoŋu tɔ imamu dɛ ŋu ɔda to do gbogbo tó jẹ́ anẹ̀sẹ̀ òdi àmúdẹ wọn dà wọn máa wọn jẹ́ kíṣẹ́ wọn dà wọn máa tsọ dà máa tó tsọ dà wọn abájọ yìí máa kàmú nẹ ìmúdẹ wọn ìmúdẹ ọtọrìtì ọtọrìtì ṣe ọjọ́ ẹ̀ nẹ́fẹ̀ẹ́ kí wílé jùmọ̀ mi alẹ́tí next alukuma alikóòrì kìdẹ́ tsi kpatsaka onu jẹ́ akpanugo jẹ́ ina ŋun dúkì sàfitì jùgẹ̀ ẹ̀ ń bọ̀ abájọ yìí máa jẹ́ kumalutu lẹ̀ mẹ́ sùlẹ̀ lóbọ̀ tak macana oleh kim bada a sheikh tak sheikh muhammad abdul wahab ichane chi da awa onui ya do ma chate ko ina di security un na protect un bada istiqrarihi fi diriya obike kihenyine ko kihere ihenyine ihudune ihudiriya jihadihi takichane ji jihadun bada'a sheikh jihadihi da yake ba da istikirarihi fi dir'iya shi na roji ko? almunzamu taki mi sola mi imo gbaun dute ihun wa to dẹun duka ce matinin ke ho gbaun wate ehu draw abe ye chile abe ye chile abe ye chile bi durusihi imo ka tuwe kamu na du imuruto ọkatu abẹ́lẹ̀ ìdẹ́kọ́ alẹ́tí yulukiha alatalamizi ọkatu kìí aka mọ́mọ́ ọkatu ìwọ́n hẹlẹ̀ bì rẹ̀ ẹsẹ̀ nìkẹ́ gbójúlẹ̀ ẹ̀nà chiwazi ena aka mọ́ ọkatu ichiwazi katiti ẹ̀nà chiwazi ẹ̀nà aka mọ́ ọkatu bẹ̀kẹ́ mẹ́wòlẹ́gbàmẹ́kọ́ ìkọjọ́ wọ́yà xadúró ha tọ́lá àbù. taka mɔmɔ kaduna wugbo akpakideki sheikh muhammed mabdulhab min arija ilbiladi ŋun tsitsi wele katiten koe ami arija ilbiladi amewa dogbe amewo ŋeju amewo memele idɔmɔlɛ wɔbi musa wɔbi musa wɔrɛ ti yi taki ame edibo ne abe kuma bɔ dibe wɔtɔ o hihi lisiya sɛti diri iya. taki meju kparu alu kɔfɛ diri iya le ki adagɔ mɛmɛlɛ ìwọ́n kó kpibi abẹ́lẹ́ ɔfɛ lɛ dɛ nyanga nyanga kobi ama bɔ ɔdzɔ tsi kò rɔnu kpahi taki kó kpibi ɔfɛ diri ehe o diri iya abi atsi ki adagɔ mɛmɛlɛ òun kponu tsɛliga hali kó re ma tsi mɛ idɔ ɔka do ŋu ama ame bi kuma tsi amɛ tɛ tɔki ɛnɛ kì í dze kì mɔgɛtsi agba. ihu train alkiale by islam sharia islam ẹni kìmọ́là jẹ́ ní mamduku mami musulumi ọmọ mẹlẹdu mamudu ọmọ òun ti siyasa iṣẹ akini jabe ìdágbójú òun yìí nù wọn ti fóòtù yìí nù. takiri ọchị ọ na-akọfe ihe ụdịrị iya adago omemele ije na-erubejukwu fi zalikal wakiti ehi kele madomole wa ishirofihi sheikh muhammad ibn agohab ironu jima ala tejihizi juyushi iromola ami soja majogu e jihadi fi sabilila iromola ami soja kumajogu fi sabilila wa tartibul gazawati taki waro ihe ehe ihe eya ga tsɛli iro yɔ mɛ aluki aha mogu ihe imewe igbaha gbewe kiro n'ude dɛ imewe igbaha gbewe kiro n'ida ihe ŋu design tsaka wɔ akada mu tɛmirɔti taki hami be kuma da amɛnɔ da yewo ma tsi dzɔ akɔ da mu mutemirat abokuma dɔda ewo gbo ìyẹnkìtọ ohun wémi ó na n'abẹ uwe ìwẹtsá gbójọ mọ ó ọmọ ó já n'abẹ ìwẹtsí gọvanọ mọ sheikh muhammed ibn abdulwahab ìrọ̀ha bẹ́lẹ̀ kọjọkí ọgbọ́dún onu muhammed ibn saud amadeda cheyi tó Uh, ta'ahad ala nasrati din wa jihad ka gbala gudu hayale oh, allahu akbar bada istikrari ko da'awati alukojo ce ki da'awale kiliya hetenne ki ko wane fi ahadi abdulaziz ibn saud omale muhammad ibn saud ohun odomogen ene ki wa nɔfɛ mɔɛnɛ de esi abdul aziz ibn saud o kekele yi muhammed ibn saud yi muhammed ibn saud òun ɔdɔmɔgɛ ileku tako kekele ŋu emudadzɔ emudi onu o kekele ŋu abdul aziz ibn saud lɛ yamudɔmɔ katoe sheikh muhammed ibn abdul wahab allahu akbar. <laughs> ibùdómọ kàtún ya òtíìdì àrẹ́kánì dẹ̀wọ̀lẹ́tì ọmọlẹ́ta kì í payé nẹ́mányú ìkódù payá diri gọ́fìmẹ̀ntì oyúkú lẹ́kẹ̀ ayé dèrè ìyá ayé ọjànà dèrè ìyá àdọ́màlẹ́kọ́ anájú níbà ìdọ́mà nàrẹ́mẹ́jú ní kìmá na gbọ́kìmá nàrẹ́jú nẹ́nà kà ọdún ìchìwázi àti ẹnu ọkọ̀chẹ̀ wọn akọ̀chẹ̀ àti nìkan itazala sheikh siyasati alukɔjɔ tse ki ami bokiko jɔfɛlɛ kumamude nɔm mɛmɛlɛ taki sheikh muhammed abdul wahab itazala tako muwɔwo bi kwehi abuma le kɔfɛ adago ana tsɔfɛ ke imuwɔ kwehi lɛ to da mi be kuma jɔmɔ lɛ muhammed ami be kuma mɔtsi mɛ iya mu do da islam mɛ iya mu do yi sariya islam ma le bɔ mɛ taki muwɔwo ko. kó torí ṣe o fẹ́ máa yẹ wá gbà yín wọ́n lẹ̀ zí máa mọ̀ sí lè hì táàkì kó wọ́n yín wá kọ́ kàtúkè dá àwọn àwọn ìṣẹ̀lẹ̀gà ẹ̀tẹ̀ nẹ́mẹ́ gọ́fìmẹ̀ntì lẹ ìṣẹ̀lẹ̀gà múdéhùn mẹ́ ẹ̀hún dú kìkà òun máa ṣe kì pé ikú ọjọ́ wakana abdulaziz yẹ́sítẹ̀ṣíruhu má àzálìkà abdulaziz èkìtsọ onú abájọ yìí ina ŋun du tabali tabali kɛnɛ etsa ka wɔ ŋun yɔ koe gɔvmɛnt lɛ ina ŋun du kiatsin se kim do atɔ gbawo ta ɔmɔ lɛ eh, abdul aziz ɔmɔ saud ɔtsi prime minister ke mo sheikh mohammed ibn abdulhab ɔtsi president ekuma dɔ sɛlɛ mɛ ya president lɛ ko ɔngugunyi ina ŋun du kɛnɛ yi atsi ni ṣé kí ilẹ̀ á gbóhun tá ẹgbà káwọn kìtà abú ẹ̀ṣẹ̀ dẹ abú ẹ̀ṣẹ̀ dẹ tó ẹni kì í ṣe ní abdulaziz òun ṣe agbójí gọ́ọ̀mẹ̀ntì wọn lẹ́wọ́ fẹ́ẹ́ lulẹ̀ àmọ́ ẹ̀yà ànìkiri ṣe ń ṣe ẹgbà kẹ́ni mọ́dà dùn yánà rẹ̀ ju ma azali fi umuri hi kullu ha fi umuri hi kulli ha ọgbọ́dẹ̀ ń chaka abdulaziz ọmọ sẹ́wọ́dì yá ṣe ń ṣe pàì ọ̀dà yìí sheikh muhammed ibnu abdulwahab wala yaka o amuran duna ra'ayihi ina duki abdulaziz ọmọ saudu achin icheun kima gbebe kubo enen muhammad ibn abdulwahab wala yaka o amuran ina duki achin ehun du generally duna ra'ayihi icheun kima ci abai ma cilin ọmọlẹ ha ẹwọn òkye ìwọn mu di president ẹẹ eh, asheik ẹẹ eh, abdulaziz ibùnú saud òun là mu di agboji gọọmenti tó alahu akbar ẹ̀hún èkìmúlò tuntun yàwá tsemẹ òun tún kú fi yaomi isnain ọjí lẹtini ika mọ àmì yahudu adọjí monde lẹ ahiru shahari shawal òtítàlá oṣù shawal that is monday Otitala oṣù shawal ah, oṣù shawal ṣùgbọ́n ìdẹ́ta ẹ́. Eh? oshewel chukwucheke gwa oshewel le ekweghị ramadan gbogbolo me akini oshowo kin oshowo madole e mo eh uh, letini otichala e oṣù shewal ihe ọdọ odubuka yogunmelu meji mele mẹlẹ gwanyọ mefa òun sheikh muhammed ibn abdulwahab lekukin

1437 minus 1296. one one hundred forty one years kàkpà ẹ̀kú rẹ̀ allahu akbar ẹ̀ tábìlì tábìlì ọ̀pọ̀ tágídà wọn àgbà gbangin ni o one thousand one hundred and one hundred forty one years kìkú ìdẹ̀ ọ̀tá kìtà ọ̀dẹ́ náà kí ní ìdánmọ̀tẹ́yìn ta ọjọ́ kí lẹ́jùmọ́ mi tọwọ́ fáre himahula an umurihi adikaba kìyàkúì ọdọ́ kìyàchi òdúnìá ìsìnẹ́ni wọ́tí sí na àmà ọdọ́ gbọ̀mẹ́lẹ̀ wáyọ́ méjì ninety two years òyìnṣẹ́ òdúnìá. Allahu akbar wadufina fi makabarati dari'iya makabarta janaiza dari'iya wọn ku ṣe nka ganyin chaka ya alkori ko n pa onu ise ihu pẹkọ kíkọ mọ torí yẹn ni ìwé kíkọ jà náà ono ìlékìdẹ yìí abẹlẹ ẹjẹ Allahu akbar tọ ọ̀yẹ́ làwọn gbé màá kà wà lẹ́kì káà nà rahimahullah sheikh muhammed ọmọ abdulwahab ọjọ́sẹ̀ elétí ohun abidan ẹnẹ kìára rọjọ́ gbálí òun ìtì mutahajidan abẹ́lẹ̀ ẹ̀dẹ́kọ́ ẹnẹ kìá ti tahajud òun ìwọ́n ti gẹ̀ mutaaniyan ẹnẹ kìá péjú tẹ́hun ìtì màkìní tẹ́hun kì í mẹ́hun tọ́gbà kìá ti yàdùtì àti ṣe ni seriousness ẹ̀hun dúkìá mú tọ́gbà kìá ti fi tanfizi ahakami ehe ha mɔdɔ de yɔdzɔ kpɔkɔ semhan ehe tɔru jɛwaadan yawo tse gbaligɛ alikinɛ dɛ muta afifan ɛnɛ kì agbɔnyɔ la ahun itse gɛ wɔrɔ an ɛnɛ kì adedzidzi tse ɛ. Eh? urabito bi akusi define ni rọ anyi ta rọ anyi ɛdini kaki okpo ama tso okpo yi kɛ lónìí kɛ dzagilẹ eki dɛ ekuma kini ya tso okpo yi kpɛ dɔbiɛ kpɛtsi ne ka dɔmɔ yina tse ŋu ne mi ma kɔ ŋu abe yawe wɛ nabe tse ne ade dzidzi kana la abidan abidan ara kiachi tahajud kiachi kukiribali wenche mutaaniyan ataani na kìí apéjú táwọn ìṣe ṣe ní seriousness apéjú táwọn fi tankizil ahakami ehi amọdọdà ehu pẹkọ semhan ó jẹ tọrú jẹwàdàn yawanci gbali muta afifan isene ki wọn gbɔnyɔ la kini gbɔnyɔ la kini kadɔmɔ egbɔnyɔ la isa kini isa gbedin isa ebe ma kɔla pɔrɔrɔ kota ami bo ma ki isene ki ma gbɔnyɔ la ama wọn tse gbɔnyɔ la isena bomɔ la wɔrɔ an yabedzie rigala lɛ neba yabeji eh yabeji wati yadejiji eh edole edo eh one one madabele tan ipekota ene kuma kini ewon abe utene no tan ko won a se won lepo ene le iwon yo le one ke utene won ino na bɛ yie wɔn yɛ ɔfin ɛn eh? sɛm han yàtse yàtɔ ɛnwé tɔrò sɛmaha aleykum salaam. tɔ muta aniyan tsi egu na a e e e ɛɛ. Eh, eju gbolo esi eju eju kpakolo etsi kokeri hã edeju tɛŋ dzewa aɖatsietse gbali ɔtsi dzodzo maa kini ena be ya deju tɛŋ gbena be yawo tsi nyɔnyɔ gɛ ya deju tɛŋ yawo tsi nyɔnyɔ etsi dzodzo etsi dzodzo eŋu du kɛ deju tɔ kɛ ma tsi nyɔnyɔ ni nyɔta nu ẹ̀hún dúró kẹ̀ àti yanyan kì máa dé yútọ́n yíyan tán kẹ̀ yàá pàdé. alomeko aloko lẹ́m yàkàlíf ba'adahu shay'an minal mal allahu akbar obi kikulẹ̀ ino dúkìá dúkìtọ́nù tánẹ̀ kùmàjogún allahu akbar rahimahullah yuze ubeina warasetihi ekuma kpɛ wami be kuma jogun bel kana alehi deenu katir yejɔmɛ nana nana ta keku akpalele legrɛ yijɔmɛ kɔnɛ kitse gbogbo kii gɔvmɛnti nɛ tiɛnɛ nana ya na nana ma tsike yejɔmɛ rahimahullah allahu akbar. eh? n'ihi gọọmenti chekwa wajọ ịchụ ha ụbọchị ọbata gbegbere gịnụ amaghị onye ijome to next ee na ruo ejumeba ashara mu'allifati sheikh olùtàbí kìdọ́wà yìí ìṣòlùtàbí lẹ́ka títí wọn àgbà ìṣe ní chief chairman olùtàbí wéwèé ashara abe kuma teju gidi kuma popular rahimahullah ejo dulu kitabu tawhid ohun ṣe kì ìdánwò àkàṣe ejo dúdú rẹ kitabu tawhid òun lẹ ṣẹríhi òun lẹ máa ṣẹríhi òun fẹtù mẹjìdì kitabu tawhid kìdọgba eh, ohun ṣi number one àtẹ ekìdá tẹ kùmà fi láàrin lẹ ohun ṣi kitabu tawhid ilé àtúkà tójú yìí ẹ̀kejì ṣe kẹ́ṣfù ṣubuhati olóòtú ń kàdé ẹ̀dàbí lọ́wọ́ lọ́tà bẹ́ẹ̀ kẹ́ṣfù ṣubuhati ẹ̀kejì sẹ̀láṣẹ́tù òṣùlì ẹ̀kẹta ẹ̀kọ́ ẹ̀hún lẹ́kẹ̀dàbí ṣe ẹ̀lẹ́ ẹ̀kọ́. mukhtasaru síratu olùtàfihàn ẹ̀kọ́ nu dẹ̀ ẹ̀kẹ́ lẹ́kọ́ nẹ̀sí ẹ́ náà mádàmá ni ojú ìṣe sẹlásẹ́tù usuli ẹ̀kẹ́ta kó ìdẹ́nà mádàmá dé pọ́ǹtì lọ́wọ́ mádàmá náà ekeji tsi muktasaru siiratu akele ko ekelu tsi nesihatu lil muslimina olu ta bi ŋun tsege ekefa tsi kitabu kabair ohun tsi ɛn ohun tsi tsi ŋun keji tsi lɛ keji tsi ekonu usulul iman ekebie ekẹjọ mẹsa ilu jahiliya <laughs> eh, mẹsa ilu jahiliya musafi hun yaa tutu igbọ ekenu dẹ ekelachi muktasaru zaadu mi'ad zaadu mi'ad eyi kotiko lẹ ọmọ chigẹ ekegwachi ahadisu fitani ikadabe nu ogeru ha min risa elu ghalibi ha fi tauhid ogbodun chaka che tauhid nene ki nene ki anita kaguru to oya lehun ta kwame senaru eju aha eh foye odoka ya chatikwe ya dugwoji e ke na gwoji من الغنائم ما هو خير منها كو سيلا لا عليكم السلام ها ها لا نكون بدأ الشيخ بعد استقراره في درئية اوكي وعقد مؤتمرات ami mu'tamirati oke okay, e dɔda ha yi gbogbo tsi ni abe kuma dɔda yewu ma tsi dzɔ ame ɖe yi ko yewu ma tsi dzɔ aleykum salaam ɛhɛn miladi ya de ode ɔde ɔ ekuma ani two thousand and fifteen eŋini adike gbe lɛ lɛ etsi seventeen ninety one ɛɛ e, mi muli miladi ya de. abo kuma bɔ ku de ame dibo kuma bɔ kuma di be ŋu. ɛ yes ngbe dɛ yes tesh. بعد استقراره okay now yes the shiru de. rẹ Aziz lẹ ẹnna ṣe abdulaziz kura ayẹlẹ ta okekele muhammadu bin saud abdulaziz nugosi ọma saud ta Aziz alukunle ojú ọfẹ kí o ṣe kàmẹ́ àkínní abdulaziz ilẹ̀ ọ̀ṣọ́ ọmọ kàfé abdulwahab wọ́n ṣe bẹ̀ yes teshiru hu ẹ̀ e má dọ̀ ìṣára ya do ya na do mo enwe na eka enwe ka enwe e chibe yestashiruhu ya na do mo ido ngo e nshi e po down ehun du ki achi ya na du to gbaun ohun lati wala ya kawo amuran duna ra'ayi na rajima eh alaikum salam ugbọnọ domiyate ugbọnọ hmm aha bọtọ oji okay what to kid ko arkani imi ukpa duame te to government de la chi government de ye jane diri iya alki ile ne ki itazala shehu siyasiya siyasati alo kuko nero juma to ho tarjimati sheikh abdurrahman ibn hasan ali sheikh ọ̀yàlá asheik abdulrahman ibn hasan ali sheik òun ṣe ní kìsí fẹ́tù méjì ìdílé òun lógògè anágbọ́ yàrá òun kéwòn huwa huwa alamatu sheik òun lógògè ṣe ní juma òun ṣe abdulrahman odun ṣe abdulrahman ibn hasan ọmọ hasan ibn sheik islam ọmọṣe amálẹ̀lẹ̀ yìí tẹ́kùn àdẹ́tọ́wátọ́ ájú ẹnìkan kọ̀ọ̀lá ń kú eyín nílẹ̀ òun ṣe odò òun ṣe abdulrahman bàbá òun àti hasan hasan àṣọmọ sheikh mujadedi máa kí ni mujadedi dàwọ́tì odò òun dẹ odò àná òun dẹ máa kí dàwọ́tì ẹni kiri níhù dáwà ìsúná òun ṣe sheikh muhammed ibn abdulwahab ajun gẹ̀gẹ̀dẹ̀ choma Muhammad tsọ́mà muhammed ibn abdulwahab almujaddadi karni sani ashara onse mujaddadi eke wa century eke gweji onse muhammed ibn abdulwahab ibn suleiman ibn ali ibn muhammad ibn ahmed ibn rashid ibn baridi ibn muhammad ibnu baridi ibnu musharraf atamimi nasabahu ila tamim ne aka ce gbale gudu hmm? Nas, uh, nasabata ila tamim metawati ami tamim to wulida sheikh abdurrahman ibn hassan ma bi sheikh abdurrahman ibn hassan ali sheikh a sheikh a gudu akine ti ma domo ali sheikh ami ali sheikh le ma domo tingi ni yani kami yace ali sheikh ẹgbàdo e ali sheikh ṣàkíní unyi ma màtsẹ jogu ma omeyɔ gɛgɛrɛ tsi omeyɔ fɛ ne ma ko omeyɔ fɛ tsodzo dzi omeyɔ ma tsodzo dzi matsɛ jogu ma ɔma nɔdɔ mɛ wua mɛ ima kukura ni konyo dzi mɛ tiɛ kɔma nɔdɔ mɛ wua ima kukura ni konyo dzi abɛlɛ. ishenki ashano kapichi imam bi imam bi professor ya stop amale tingni amachi chairman international council of ulama ìdí saudiya ẹnẹ kì í ṣe lè gbúdú táyì kọjá ọ̀hún sí sheikh abdul eh, ibn baz family ali sheikh ọ̀hún sí ẹnẹ kì wọ́n dọ́mọ́nú buhari jẹ́ family ali sheikh ishege onse akini ọma onyema ishe nkicha na skulu echi e islam imam di professor ya stop ẹtọ jojojoji amẹtẹni ọtẹnyita tó wọn ní ikú wòlídà sheikh abdulrahman ibn hasan màbí sheikh abdulrahman ọmọ hasan ọdọ kì hijira islam ní ọdọ òdùbò ká yogunmẹlú ká nye gbɔmɛlɛ gbanyɔ mɛfa one thousand one hundred and ninety six fi diri iya ehe diri iya ma bi òun tsi alukó kó òun liɛ ɔ diri iya kidodo lɛ ɔmɛlɛ òun tó bi amama ké bi ati òun takò ma bi òun wọn ɛhyɛ àfi zali kalbeit àti kẹgbà kí sheik muhammed abdul wahab wéhó diri iya inɔmọ ìgbàlẹ́nu òun kati tututu ɔmɛlɛ wákè. Kibeti bẹ́ẹ̀tì àṣìl ehu nye yẹ tẹ̀lẹ́ yẹn lọ ju nye tẹ̀lẹ́ kó òun sì nye muhammed ibn abdulwahab fi sẹ́rìfì ehu jimá wà ilim gbàwọ́mà fàtẹ̀ ní ibìhí jẹ́ bìhí táàkì kó lọ́wọ́ òpọ́n yẹn lọ ju kó ìkólọ́wọ́ òpọ́n wàná ìṣe ìkólọ́wọ́ ishe atu kwanle taki imali uchi ukondu mujaddadi dawati uka odo kamaya ma kamaya ki mujaddadi dawati shi sheikh muhammad ibn abdul wahhab de mujaddadi dawati li muhammadiyya ene kishi mujaddadi ki renew da'awa yi uchi ya nabi muhammad sallallahu alaihi wasallam wa sheikh al-islam muhammad ibn abdulwahab wọ́n rahimahullah wọ́n a amaamihi amọ́mayà táwọn chaka ẹni kìí fatumajid ìṣe abdulrahman babẹ́hùn ti hasan to hasan gẹ̀ ìṣe nà amachọgba ìṣe nà amọ̀ kékeré ta amachọgba hasan le, chami amọ̀ èyí abdulrahman machi kami a amamihi shaka a'immatul alam amoma ya taun chaka chama gboja gboji alam euma ekeju mama o mati ati hmm. madoma ali sheikh ire wa khiyar ahli ilm amale awon chami be kuma chi khiyar abokuma tu abenyo tulu chaka kwa mi be ahli ilm fi najidi ojane najdi gbogbo tingini najdi ide ijane sodia ajoy <clears throat> kana sheikh abdurrahman ibn hasan rahimahullahu ta'ala mulaziman litadrisi sheikh abdurrahman ibn hasan ọjọ́ kí lójúmọ́ mi òun ṣe wá tìyàn kàtó kàmùnẹ̀ mọ́ mọ̀rọ̀ fil ilm ìwọ̀n dẹni kí a ti pani ewu mage mu'inan ya catiku gbiti-gbiti kasiral ihsan ya cenyo wewe li tolabati wami be matinu mai hon leyinu janibin ya hakulun lolauma kariman sahya imudenu jima kariman imudenu apa di lama apa di lama ini enak enak bumo eh enam li ko amal majiri talabati ambuk mati numa kasir ihsani li talabati ambuk mati talibul ilm narejima ko mbade kariman ɛna bɔmɔ itse sɛhiyan ɛna kpamɔ itse kɛ kpamɔ la sakinan ɛna nyi ɔwɔ itse eki dɛ itse due ali kpɛkɔ itse ali kpɛkɔ nɛ ɛna kina ali ma do akina dɛ itse kpɛkɔ nɛ wɔkɔrɔn ishanka nakudadisi yake ya bihoju iza uqimat salat fala ta'tuha tas'an bi waqara wa alaykum sakina ode waqara yi pa e sakina pa e sakhya pa che biola gbali sheng jali gala ama ma min jujuju jije waqaran iṣẹ́hun kì í ṣe ilẹ̀ yà buja ẹ̀lì kì í alẹ́ bújà bújà bújà wọ́kúra ẹ̀ wọ́kúra wọ́kọ́ra wọ́kúra wọn lẹ́dẹ̀ kpọ́ wọ́kọ́ra tí o kà dẹ̀ wọ́kúra tí ẹni kìtsá tiẹ̀ gba dú continuously ẹ̀ eh, mọ̀dárì yìí wọ́kọ́ra aloko kẹsìrò lè bá dẹ́tì ẹni kìá tsi bá da wéwéwéwé tsi gẹ̀ mọ̀bára kàn fìhì yake albarka dai hun mubarakan fihi li tolabati ọjọ́ tí da albarka tọ́hún ìhà mọ́mọ́ kàtó kì á kọ́ máa mà ọjọ́ tí albarka tọ́hún ẹ̀mí sí albarka kì náà yìí bí haisu láyé bisu tọ́líbù ìndẹ̀hu ìláyé síra iṣẹ́ nkì má admission dúró nẹ̀ bá student lẹ́yà gbanihọ́ ọ̀hún ṣé kí ó graduate allahu akbar la yelbisu talibu indahu ila yasira chen ko liarere mewe chimo ka kere ke ka kram kene kene kelo hatta yakunu faikon bi fahamihi taken omo katulele yam bi faikon yam de gba expert bi fahamihi ba birejwe sheikh abdurrahman ibn hassan al sheikh وقد تلقى العلم عنه من أجلة أهل العلم كثيرا يعني الشيخ عبد الرحمن ابن حسن كده أموجيل أمكبا ما دو أجلة أجيل أمكبا مبو ما نمكو أجيل ما أهل العلم كثيرا ووي kai ene du ke gbọ́ akínínà bẹ́ẹ̀ àpapọ̀ mọ́ dẹ̀ mọ́nu màkúbọ̀ ń ó yani jaziratul arab sunufi sheikh amultabi ko wa kodege abdurrahman ibn hasan tasanifu ise onugo che kamultabi mufidatu ikmachiku adidatu machiwewe minha kwehun che kidowa yi fatul majid sharhi kitabu tauhid ichima kini kitabu tauhid kidai Eh, icho nkati eh, fetu majid icho nkati cho tabi kitabu tauhid ma sharhi on ishina kwa iko wa shi sharhi kitabu tauhid ma do taysir al-aziz al-hamid ile nugo ge to tabi sunna bolo shi ihe ile le ma ke kola uje on christmas ije uje won epo epala e pa ah, in the name of jesus dehi taysir al-aziz al-hamid kple sisi yẹni dagba kisi kone ki hela kpari aki in the name of muhammed majen ebi but in the name of jesus maa wo de dɔkɛ akpa eki akpekpa tɔ ele nugo gɛ si sherihi sherihi kitabu tohid ɛn ɛkɔ kile ŋu ama sɛŋ ma ti christmas ma ma akpa ŋu neke akpa ŋu ma jẹ́ kí n má ṣe kírísímàsì máa pa wọ́n jẹ́ kí n má ẹ kí n pa ń. ẹgẹ ẹgẹ ẹhẹ ìṣe gbọ́ ẹgẹ ẹgẹ ẹṣẹ ẹkí ni jẹ́ kí n má ẹ dọ́ àtúrókẹ́ apá ọmọ ẹkí pa ń ó ní àhópa yà ìkí àjẹn yàjẹn èyí kírísímàsì àmọ́ èmi dà sí ordinary day akapiri kitchen kiela kpa kieni in the name of god akapiri yo alikitab kieni in the name of god kihukpa eje icheun kimachi christmas ikpaun akpale tesiru aziza mi leche chabireju njali ama icheun kakini in the name of jesus dagba kichi christmas ikpaun eje n ajo ya eniyaniki. E machakpa kpai in the name of god machakpala bẹẹ kí in the name of jesus ẹ n kọ́ bí sìkì kéré kì. tọ tọ ìṣòye la adé yín ẹ ìṣòye la adé yín n'aka àtúkàtúrà ẹ ẹ ẹdọjẹ ẹdọjẹ ẹ nkìdílẹ wáyé tí agbaye ah, abdulrahman ibn hasan yìí ṣe ṣiṣẹ́rì yìí kitabu tohid abẹ́lẹ̀ ẹnẹ kàdọ́mọ́ kàná ọjọ́ kàtún yìí wọ́n ṣe ṣiṣẹ́rì yìí ibn kitabu tohid ń gbadẹ́. o dɔ ta kida mun nɛgɛ wa kurɛtu uyunul muwahidin olu ta o mun kitabu fi rɔdi ala dawuda ibn suleiman ibnu shi dauda ma ya nabi ado dauda ce ma nabi sulaiman ce ni ibnu jergis ami ce kamace ma da hadini ta kulta kol ta fi gunyu anabi sallallahu alaihi wasallam akpakida yi se kota kida kido yi uma redi se di redi uma wa kitab fi redi ala usman ibn mansur usman ibn mansur onu go ci tagu duka won wace gai ŋo ta fi ehun kɔtɛ toro kuma na le bɔ akpari do dza idegbe adzɔ ima yɛ rɛ di se ɔ ami se o se o mama kidzi ayɔrɔ ma ni ima yɛ rɛ di se o ma ka babu ba bɛlɛ lɛ wo ala asi ilɛti akpakidɛ yi abdulrahman ibn hasan ise do hiamini adi dɛ bí àjúbẹ̀tìlẹ̀ ojú mi at lẹ̀já at fi mujẹ̀lẹ́dì saham ìmàchekùmá àmì nìhun lẹ kódà má ìṣe bọ́jọ kí àwọn di mujẹ̀lẹ́dì mutafika tuwafa àṣìyẹtẹ̀ yọ masabt àṣek abdulrahman ibn hasan ikú anẹ ọjọ́ sabt kíkà mọ́ yahudu adọ́jú sátìlẹ́ hadi ashara min zulkida ki zulkida nolume gwaka min sanati odo hijira hamisatun wa samanini wa mi'atain bada alf <laughs> that's 1285 ki hijira ene haila ku na chideke ne haila 96. ninety six ah. gbadẹ bada alif min hijiratin nabawiya askan Allah ta'ala sheikh abdulrahman ibn hassan amin wajen falokin manyan dunwe hujjin ya mudu na wehi jannatul firdaus a'ala wajazahu anil islam wal muslimin yakin ramadan islam ba muslimin khairu jaza to ataka ta yi littafi ga yake yake da shi na'am eh ìṣèdòyì àmì sọ́àlù wéwé bí àjúbẹ̀tì ìjáàbà òyìnbó lẹ́kìdúlẹ̀lẹ̀ le ojú mi imatsi aku ma mu dama ma wo gada dama le dza afi mudze ledi imam di mudze ledi imam do luta do dokolo saham yeki yoyo kinana kuna yi ne keke ŋu ka keke ŋu medziwa kpe wɔ kato katsi gbogbo anyi ɔ kpaka. ɛnjɛ ŋun kpaka kanɛ akɔtsɛ kpe katsi ataka to mɛ eyi ŋini ike tete ɛtina ma n'aku n'aku tsi maria edzo dudu onu dori iya emu gbanyi ɛhɛn mɛtsa n'ekɔmɔ o ɖeke dzia eh domiyata eh agreement domiyata uh -huh. then match close door meeting Anyway, alaikum salam nakuchana kwa watu uh -huh. Thank you very much. Ana kiashe à. À. à yes hiểu bà con đang cà phố hiểu bà con à à allahu akbar tawhid wa sunna ọ̀pàkó ohun ke tẹ́lá àwọn ọ̀nà close ohun ke ọ̀gbọ́dún gọ́ọ̀mẹ̀ntì dé họ ohun epo dé họ ohun àmọ́ ètò dúkìá náà dúró náà kánà yé kí wá pa ìmọ̀ Yes. Yes. yan ki ma pari gbogbo tó jìyà yín ni to aṣáná mọ̀kọ́dìmọ̀ àlùtà fi yálìkì bisimilahi rahman rahim tó dọ́jọ́ kí a pélé kí a lójúmọ́ mi alhamdulilahi rabbil alamin gbèdéke náà ṣe ọjọ́ kìí tó du ilẹ̀ wala akibatu lil muttaqin utala mamale de pa mi be kuma chupojo wala udwan ila ala zalimin iya nu jadu kido mon chuja mena alachi amena alachi le apaye ni ina wo du kun cha mena alachi number 1 amena alachi kal mubute kal ami bidia amapa bidia ina la chiki wanda ba magen eh na tin ke ne ka kan yon chiki pa do ma kina mena la chi ma chita tudu ma adina adina ne bi kina pa bie la ilaha illallah e ma mi e un ki bidia cha din islam ne mal kuma cha la chi lim bidia e un ki cha din islam ba e ma mon e ma kuma cha la chi lim e kuma le ji bidia te wal mushrikina ba mi mushriki àmọ́ ṣìrìkì ṣàbí kúmọ̀dé òun ní adẹ́gọ́ pọ̀ ọjọ́ ẹ̀ ń tsojú ojú bídí àpá ṣìrìkà. ṣìrìkà tsọjọ́ máa tseun bídí à ṣàlẹ́bì máa tseun tsọ́ni ẹ̀ ń kàtẹ́ máa tse àmọ́ ojojú yìí kè ẹ̀ kè ẹ̀ kè ẹni mọ́ṣìrìkì tsi ọjọ́ kì í mú do yìí iuchia nebi mdenebidi a ọlẹ́hún kìtì ẹ̀wọ̀nàchí màá mọ́bubu dùn ọjọ́ abébidi a màá mọ́bubu dùn anebi sallallahu alayhi wa sallam jẹ́nà lójú mẹ́kọ́ àmì mọ́ṣíríkì màá mẹ́rin kejì dùn ọjọ́ nẹ̀fẹ́ yọrọ àmì bébidi a màá mẹ́rin kejì màá jẹ́ àkíní màá rà rẹ̀ ń múnẹ̀ níbi ọjọ́ abébidi a wọ́n jẹ́ àkíní manikira rɔdzɔ kpɛnwe kimatsakatsa nebi nɛa nu kɛnɛ mu nɛnɛa ɛnɛ mu nɛnɛ lɛ wa yio ɛni lɛ kakuma nɛ ɛni lɛ atsa nebi tse ntakuma dze po ŋu to yɛni akpa yɛ namɛ na alatsi tse amɛ na alatsi matsi wa ashadu an la ilaha illallah wa adahu la sharika la abijadi akina yɛ du mara rɛ ŋu tsi ŋu kati kimani keji ilahu awali na wala akiri òun tsɔjú àmì ìbejì òdùdù pa ìbò títà wakayumu samawati onchukpa ya mojal mebie wal ardina bama ne mebie wa ashhadu anna muhammadan abu yala kina nabiya muhammad sallallahu alaihi wasallam abduhu wa rasul adojo ichunu chojo inwachige wa khiyaratihi min khalqihi ajma'in onwache nenyo kuyamido na unchaka allahumma salli ala muhammadin ojo chilewi muhammadin wa ali muhammadin bami ibonyi muhammadin wa asuhabihi kpami sahabehu wɔmɛni taba ahum bi ihsanin kpami bɛ kuma lebu ma kpɛ nye tse ila yomi din bobu na tɔjɔ na wasalama taslima kasira eyo kina na kide kpama kina kina kina ne jeyi haloko amma ba'du bila fa inna kitaba tauhid eno litafi kidogwa wa kumado kitabu tauhid ishe nkan mubi onchilani ya eyo dudule ajika legura kini kúrò ní péjì ká oṣù mẹ́ta dé hùn yín péjì ẹjọ́ dúdú sí kìtàbù tòhí yálù méjìlá sí fẹ́tù mẹ́jì iye ọ̀gá náà sí sẹ́rìhì èyí kì sẹ́rìhì hùn yín sí sẹ́rìhì ibùnú bad iṣẹ́ nkì mí pọ́ìntì rú tọ́ta kẹlú tọ́ga náà yín nkì màmí ìnù pọ́mọ́ rẹ̀ yẹ́nì fẹ́yìn náà kìtàbù tòhí yẹ́nì kìtàbù tòhí alẹ́zì aláfọ̀hù ìmáàmù sheikhul islam èyí e kì al-imam sheikhul islam kì kọ́. Mohammed ibn abdulwahab muhammad ọmọ abdulwahab wulida fi uyeyna lakili wan kitole ko wulida ma biu fi uyeyna e uyeyna o ma biu wa Ok. salam eh okay naam ajizalallahu lahu ajira ọjọ́ ní fẹ́ lókè mú rọ̀ mẹ́yìn ọ̀kì náà dún wasawaba kpailada wagafara lahu ọjọ́ na fẹ́lẹ́ kí amúdó bá ń gẹ̀ wọ́n lè mẹ́ni àjábà dàwọ́ tìyí bámi bẹ́ẹ̀ dúró kùmà ju dán dàwa ń dàwa ń tìtì ìlàyọ̀ mìíràn mọ̀lẹ́hìsàb gbogbo atọ́jọ́ kí ukọ́lé ń wà wọ́n náà kwan láti sì sàb. kọ́díjà àbẹ̀dí àǹkí màá náà ìṣe wá bedi'an uchane fi ma'anahu ihatan fi bayani tauhidi min na'am min bayani tauhidi kwe habireju tauhidi bi barahinihi o yẹ tẹun iṣẹ ń kí ní tòhídì kí wáṣíwájú ojú tòhídì yà mẹ tẹun dúró ẹhùn kìí ṣẹtẹ tòhídì wọ́n jẹ́mi mú jìmílà gba ọ̀pá pọ́kìrú min adilatihi ku hami etɛŋ dalil ku jaŋ li idahihi eki adu bireju wɔtɛm wɔtɛm bii wɔtɛbiyinihi keki wɔn akyi bayani mu gɛ fɔsaara ilman takilɛm do ma limuwa hidina wami bi kuma katiti wɔ hujɛtan ŋɔm de hudza alal mulhidina fami be kuma gɔ al muwahidina kpae mulhidina opposite masi ɛhun tso jojo muwahidina mulhidina muwahidina ɛɛ eh, muwahidina hɛɛun mulhidina hɛɛun n'o bɛ ŋɔ ti ɛɛ uh, okay utafi do ide wende ehe muwahidina abi kuma dojo dokiti ene kini tauhid mado muwahid mulhidina ene ki go ene lazina yulhiduna fi ayatina la yahuna alaiha fantafa bihi alkhalq wa midona cheku bon kasirun amidona wewe wal jammul ghafir gbai ọwọ aduba mana aduba ene kira ko ishirika kula kiliono mama ki ọwọ aduba neme inshallah mi kide wọn akari tobi ẹhẹn ẹhẹn dabidalugbo ìtìna dalugbo na china múnú lójú ọkùnrin ọdọ máa wá kàmú àti ẹnìkan tí kò dáa náà kó eyẹ kejì kó fọ ìnà kìtàbà tọhídì ẹ náà gbẹ̀yìn ọ̀kẹ́ yẹn ni kìtàbà tọhídì alẹ́dí aláfọ̀hùl imam sheikhul islam eki al-imam sheikhul islam ti kọ́ òun ṣe muhammed ibn abdulwahab muhammed ọmọ abdulwahab àti kàlẹ́ gbúdúgbò kùmà bí mà bí òye ìnà yàkúé ihò dèrè ìyà mà bí òye ìnà yàkú dèrè ìyà mẹ́gbẹ́ point lẹ́wọ̀n lẹ́ ẹ̀hún káyé dọ́mọlẹ̀ mẹ́lítọ́gà ni wòlídàá fi òye ìnà wọ́túwọ̀fà bí dèrè ìyà ìmọ̀bẹ̀jìgílẹ̀ ọgbọ́dún mẹ́tẹ̀ẹ̀ta àwọn àkálọ̀lẹ̀kì ti kìtàbù tòhí ti fẹ́tùmọ̀jì tọ̀ àjìsẹ́lẹ̀láhùlẹ̀hù àjìrà ọjà náà fẹ́lẹ́ kí mú ládàdún wọ́n sẹ̀wà pàrọ̀mẹ̀ wọ́n gẹ̀fọ́rẹ̀ lẹ̀hù ọjà kí àmúdóbáwọn wọ́n lè mẹ́n àjà bàdà àwọ̀tì yìí gbàmì ìbẹ́dú màjú dọ́n kí nàdúrójú kó ìlà yóò mú yẹ kó mọ̀lẹ́sà gbogbo atọ́jọ́ kù maŋu kɔla munegua kwane mɛru edwuma ko kɔdidza abedi an itsanewa kɔdidza abɛdi an itsanewa fi maanahu ihetɔn min bayani tauhidi fihi bayani tauhidi bi borahinihi itsanewa kpai burhanu kpami hujan wajumai mujmila by wajumai okay sorry wajumai jumlan by jumlan ọwọ́n ìmúkódàmá min adilẹ́tì yìí pé àmẹ́tẹ̀hún lè ìdọ́hìhì torí kí ló bìrẹ́jú wọ́n tẹ̀bí yìí nìyí kí àwọn ló ṣàbìrẹ́jú gẹ̀ ìdọ́hìhì pàì tẹ̀bí yìí ni. idahi ishen kuma ita biyi ni ce kaki idahi awa hmm. shen ma ita biyi ni ce mamudu bireju taki amu ne ko idahi shi ne ko ta biyi ni ce fasara ilman takuru ta bila imudu ma shin da jiko abu ishi ma wunke lilmu wahidina wani bai kuma da tauhidi ma da jadu katiti wa hujjatan ya mudu hujja alal mulhidina o jami be kuma go tauhidi ta mar doma ban tafa bihi al khalqu kathir ami dona we we chiru chiku bali wal jammul ghafur takin wo fa duba ma do jam ifo e ma mo fa chupo al ghafir ya duba takin ne alaikum salam eh yeah. ẹhẹ ìdè jọgba ara màṣẹṣẹ ẹgbàmá after ewìn tákì ibùdó tèmi yà ìdè jọgba náà ìdè hùn. mgboki mgboki mgbokolamade ọchị ka kide jẹ gbawa mgbokolamade iche mgbo egbe ile ọ e, ibn e, al-wahab ichi ihu e, maka jaziratul arab ibn taymiya ti gbe wọn joji a gbe wọn hai àwọn ọmọ àwọn ọmọ inshallah ne kan ne ne gẹrẹ aha ene kakia nini ha ile uh, aya alquran yani aya alquran yani wama uhilla lighairi llahi ẹ̀hún dúró màá pa uhilla rẹ̀ màá pa gbódọ́jọ́. ama ligeri lai ịchọjọ ma kpaun haramishi ela meji ma chajen ịkwụ ma kpa ki ma chi kpo dojon ma jen ịkwụ ma okpa kpo dojo ma chojo ma kpaun ma jen aha alaikum salam ela ya da adisi, ohihunde hadisi kia chabreju shubuha ila shubuha de kama wakaa fi shubuhat wakaa fi haram kama nistabraa waman eh, eh cewa ki wajen rubuta before umar waka a fi shuhat waka a haram ko mani taqa shuhat fa kad istabra al dinihi wa irdi umar waka a fi waka a haram shubuha ya eh islam eh ishen kimudo tila eh ya shi haram shi mten kimudo tila atani je shakini imaru na chukola lela jela ni bi apo amma anabi sallallahu alaihi wasallam ike na nwa tole haram tinyele nwelele sana ena eje ama sana ele ya shatiku boka alaikum salam ẹ̀wọ̀n ẹ̀wọ̀n adé ọjọ́ ẹ̀wọ̀n adé lẹ̀ ẹ̀wọ̀n adé lẹ̀ ẹ̀hún délẹ̀ inṣàlá o ó kété ìṣe. ayé sọ́la. ide subuha kaka yɛlɛ subuha dɛ siankɛse na obe mɛmɛlɛ ekisi ekama na ebuta na eba mɛmɛlɛ nu. يتن فإن شاء الله إنك دوما كريم فسبحانك اللهم ربنا بحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته